gbogbo yẹn rálẹ̀ ẹ káàbọ̀ padà mo lérò wípé ẹ gbádùn àwíyé tá a ṣẹ̀ṣẹ̀ mú wá fún yín lórí àkòrí pàtàkì tá à ń sọ̀rọ̀ lé lórí ìyẹn èyí tí àwọn olóyìnbó pè ní cardiovascular disease ìyẹn àwọn àìsàn àti àwọn àrùn tó ní ṣe pẹ̀lú ọkàn àti àwọn okùn tó ń gbé ẹ̀jẹ̀ káàkiri ara ìyẹn àwọn arteries àwọn veins àti àwọn capillaries ara ní báyìí ẹ wo àti wọ inú abala nutrition segment ẹ ti mọ̀ wípé lábala yìí ni a ti máa mẹ́nu bà èso bẹ́ẹ̀ ni a máa sọ̀rọ̀ nípa èso kọ̀ọ̀kan lọ́sẹ̀ọ̀sẹ̀ ẹ̀dẹ̀ ti mọ̀ wípé ẹni tó máa bá mi sọ̀rọ̀ ẹni tó máa bá mi sọ nípa èso kọ̀ọ̀kan wọ́n máa ń wà lórí ìjókòó lẹ́gbẹ̀ẹ́ mi ní gbogbo ọjọ́ tá a bá ti ń wá sí orí ètò ẹ̀yẹ́ lálẹ́ kí wá ní èso pàtàkì tá a máa pẹ̀kẹ́lù lónìí gangan èso tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí yìí ó jẹ́ ọ̀kan tó jẹ́ wípé ojoojúmọ́ náà la máa ń rí i láyìíká wa kì í ṣe àwọn èso tí ó scarce báwọn olóyìnbó ṣe máa ń sọ kì í ṣe èso tó scarce láti rí ó jẹ́ èso tá a máa ń rí lójoojúmọ́ àmọ́ bá ti ń rìn lójoojúmọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ni ò mọ bí èso yìí ṣe ṣe pàtàkì bó ṣe ṣe kókó tó ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá máa ń sọ pé àwọn ò láìkẹ̀ àwọn ò nífẹ̀ẹ́ àti máa jẹ mo dẹ̀ fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé gbogbo èso tí Ọlọ́run dá sáyé gbogbo ẹ̀ ló ní àǹfààní pàtàkì fún àgọ́ ara nígbà tẹ́ bá kàn rí èso yìí tẹ́ ń fojú fò tẹ́lẹ̀ fẹ́ràn rẹ̀ kí ni a ti fẹ́ pè yẹn ẹlòmíín sì wà tó jẹ́ wípé èso yìí ó jẹ́ èso tó láìkì mo lè sọ pé òun ló fẹ́ràn jù nínú gbogbo èso tọ́lọ́run dá àmọ́ ṣe wípé àpọ̀jù nǹkan náà ò ní ohun tó máa ń bá a dé gbogbo ẹ̀ ni ẹni tó máa bá mi sọ̀rọ̀ lórí èso gbogbo ẹ̀ náà ló máa yànnàná fún wa ọ̀gẹ̀dẹ̀ New. tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí ní abala nutrition segment ọ̀gẹ̀dẹ̀ dòdòdò. ẹ káàbọ̀ sórí ètò dókítà Táíwò Emmanuel ọ̀gẹ̀dẹ̀ ni ohun tí a máa sọ̀rọ̀ lé lórí ní abala yìí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ló kàn ń wo ọ̀gẹ̀dẹ̀ wọn ò mọ àwọn àǹfààní tó sodo síbẹ̀ wọn ò sì mọ̀ wípé àjẹjù rẹ̀ gan-an ó tún ní ohun tó ń fà kí ni àwọn àǹfààní tó ní ṣe pẹ̀lú ọ̀gẹ̀dẹ̀ bó lọ̀gẹ̀dẹ̀ ti dáyé kí ni a sì lè fi ṣe mo gbé eléyìí lọ́wọ́ lórúkọ ti bàbá. ẹ ṣe ṣe rí ọ̀gẹ̀dẹ̀ ó jẹ́ èso tí ó ní agbára nínú èso tí Ọlọ́run dá ó dẹ̀ ṣọ̀wọ́n ojoojúmọ́ là ń fojú rí kò ṣọ̀wọ́n o má ti jẹ́ pé ojoojúmọ́ là ń fojú rí ojoojúmọ́ là ń fojú rí <laughs> kò ṣọ̀wọ́n. ṣe rí èso yìí iṣẹ́ tó ń ṣe ó pọ̀ ní ara àti àwọn àǹfààní tó ń fún àgọ́ ara wa lákọ̀ọ́kọ́ ṣe rí èso ọ̀gẹ̀dẹ̀ ó jẹ́ èso tí ẹ pé ó máa ń fún wa ní vitamin C tí èèyàn bá ń jẹ kò ń ṣe ní òrèkóòrè o because too much of everything is bad. bẹ́ẹ̀ni àpọ̀jù nǹkan náà àṣejù. but ká máa jẹ ní ìgbà tó yẹ ká jẹ ẹ pé a mọ̀ pé téèyàn bá ń jẹ èso ó máa ń dietary àwọn oúnjẹ tí a bá jẹ bí a téèyàn jẹ ẹ̀bà ó jẹ fùfú àmàlà ó wá heavy tó bá jẹ ọ̀gẹ̀dẹ̀ àbí ó mu ọsàn sí kẹrí àwọn kìíní ó máa dáẹ̀tì gbogbo àwọn oúnjẹ tí èèyàn jẹ á lè jẹ́ kí ara èèyàn kó fúyẹ́ then eléyìí náà ọ̀gẹ̀dẹ̀ yìí náà ó tún contain potassium it's very high in potassium tí <clears throat> ó dáa kí èèyàn máa jẹ ṣùgbọ́n téèyàn bá ti jẹ jù tí potassium bá ti pọ̀ jù ní ara ó tún máa ń fa Ah, àìsàn ọkàn that's èyí tí a mọ̀ sí heart disease so ó máa ń fa heart disease so a ò gbọ́dọ̀ máa jẹ ọ̀gẹ̀dẹ̀ ìjú bójá ẹ̀kan la máa máa jẹ nínú ọ̀sẹ̀ bí ẹ̀ẹ̀mejì àbí ẹ̀ẹ̀mẹ́ta nínú ọ̀sẹ̀ kan kò ń ṣe pé ká lọ ra ọ̀gẹ̀dẹ̀ bíi eh, igi odidi. ẹ má tiẹ̀ tí ìjà mẹ́nu bà àjẹjù rẹ̀ àwọn àǹfààní tó sì sòdò síbẹ̀ ni mo fẹ́ kẹ́ ṣe bá mi yànnàná dáadáa fáwọn aráàlú. gẹ́gẹ́ bí ìyá sọ ó fún yàn ní vitamin C then ó. Oh, ó wà in highs in cholesterol then ọ̀gẹ̀dẹ̀ yìí ó tún jẹ́ èso tí ó pé ó máa ń fúnyàn ní àlàáfíà ní ara kí ni mo mean by àlàáfíà ní ara ṣe rí téèyàn bá ti jẹ èso medically a máa advise àwọn patient wa nígbà míì tó bá yẹ pé gbogbo oúnjẹ tí wọ́n ń jẹ carbohydrate carbohydrate carbohydrate every time. ìyẹn àwọn oúnjẹ tó ń fún ara lókun bí ẹ̀bà àmàlà ráìsì iṣu. ṣe rí ní ayé àtijọ́ àwọn bàbá wa àwọn èso yìí náà ń jẹ àti àwọn oúnjẹ tó jẹ́ pé wọn ò fi ajílẹ̀ gbìn ṣe gbogbo àwọn èso tó ń fi ajílẹ̀ gbìn yìí àwọn chemicals bó tó bá ti wọ ara wa ó ń dá wàhálà sílẹ̀ nínú àgọ́ ara wa àwọn bàbá wa ń gbà yẹn wọ́n máa ń pẹ́ ìmí mean, wọn wọ́n máa ń lo bí one twenty years hundred years àwọn èso yìí náà ń jẹ wọ́n ń jẹ fresh fruit ṣẹ́ni gbogbo eléyìí tó ń fi ajílẹ̀ gbìn àwọn àǹfààní àwọn jàǹbá tó ń dá sí àgọ́ ara kò òun ni ó ń fa wàhálà sínú àgọ́ ara wa ṣùgbọ́n gbogbo eléyìí tí wọ́n gbìn tó jẹ́ pé natural one tá a bá ti ń jẹ ó máa ṣe ara wa lóore ní òrèkóòrè. mo tó kà nípa èso wípé ó ẹ̀ ó ní ó wà high in fibre oúnjẹ tó bá dẹ̀ ní fibre nínú a ti mọ̀ wípé ó dáa fún àwọn tó bá jẹ́ wípé ẹlòmíì máa ń jẹun tó máa ń sọ wípé ó máa ń ṣòro díẹ̀ fóun láti jẹ́ kí oúnjẹ yẹn kó lọlẹ̀ bẹ́ẹ̀ lómi bá jẹun fún bíi wákàtí méjì wákàtí mẹ́ta ń gbà mí wọ́n sì máa ma ṣàròyé wípé oúnjẹ yẹn ò lọlẹ̀ wọ́n dẹ̀ sọ wípé fibre dáa fún irú àwọn èèyàn bẹ́ẹ̀ ó dáa kán máa jẹ nǹkan tó bá ní fáíbà nínú kí gbogbo oúnjẹ tó ń bá jẹ kó lè máa tètè máa dà àti wípé ọ̀gẹ̀dẹ̀ tó ń sọ̀rọ̀ lé lórí yìí ó ní ó wà high in fibre gẹ́gẹ́ bí àwọn olédè gẹ̀ẹ́sì ti ń sọ ó ní ọ̀pọ̀lọpọ̀ fibre nínú ẹ dápẹ́ tó bá mi la àwọn èèyàn lọ́yẹ̀ lórí ẹ̀sẹ̀. ẹ ṣe it contain in high fibre meaning that tí bí èèyàn jẹ àmàlà àbí ẹ̀bà. E téèyàn wà heavy téèyàn bá jẹ ọ̀gẹ̀dẹ̀ yìí ó máa digest gbogbo oúnjẹ tí èèyàn jẹ ní mọ́mẹ́ǹtì yẹn ara èèyàn á lè free èèyàn á lè ní àlàáfíà ní àgọ́ ara because téèyàn bá ti jẹ nǹkan tó heavy jù ara ẹ̀ kàn máa wúwo ni kò ní feel comfortable àlàáfíà ò ní sí ní àgọ́ ara yẹn but tí a bá rí ọ̀gẹ̀dẹ̀ tá a bá jẹ ó máa àlàáfíà dé bá àgọ́ ara wa ṣe most of us àwọn míì ò mọ ìwúlò ọ̀gẹ̀dẹ̀ yìí ó dẹ̀ jẹ́ èso tí ó ní agbára tí Ọlọ́run dá ohun tí tá bá mọ ìwúlò ẹ̀ tá à ń jẹ tá dẹ̀ ń rí iṣẹ́ ẹ̀ ní ara wa then a mọ̀ pé lóòótọ́ ọ̀gẹ̀dẹ̀ yìí iṣẹ́ tó ń ṣe lára ó ní agbára ṣùgbọ́n most of wa ò mọ̀ ẹ tá bá ń sọ̀rọ̀ nípa èso èso ọ̀gẹ̀dẹ̀ oríṣiríṣi èso náà la ní ṣùgbọ́n èso kọ̀ọ̀kan fún iṣẹ́ kọ̀ọ̀kan ní àgọ́ ara wa gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀. gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé ọ̀gẹ̀dẹ̀ ó jẹ́ àwọn olóyìnbó máa ń sọ wípé an apple a day keeps the doctor away. bẹ́ẹ̀ni. a banana a day ńkọ́ kí ló máa ṣẹlẹ̀. wẹ́ a banana a day yẹn ò tí ì pọ̀ jù kò ì tí ì pọ̀ jù téèyàn bá ń jẹ bó jẹ́ wóró ẹ̀yọ̀kan báyìí lèèyàn jẹ lójúmọ́ kò tí pọ̀ jù nǹkan tí à ń sọ ni pé bóyá èèyàn jẹ irú eléyìí sí bíi ìtì igi yìí báyìí bíi mẹ́rin papọ̀ kí èèyàn kan kó jẹ́ ah, kí ló dé ìgbà tí ò gbọ́jọ́ ikú so ó máa kò ní ṣe àgọ́ ara ẹ̀ ní àǹfààní tó dáa. Ah, ah. mi lè jẹ ọ̀gẹ̀dẹ̀ tó pọ̀ jù báyìí lọ. ó ti pọ̀ jù ẹ lè jẹ eléyìí nìkan báyìí eh. this one is, is okay but tó bá ti pọ̀ jù báyìí ó máa ó máa dá wàhálà lẹ̀ sí àgọ́ ara wa. ká tẹ̀ tó ká tẹ̀ tó wá wọ inú àwọn ìpalára díẹ̀díẹ̀ tó lè wà nínú ká máa jẹ àjẹ àti mọ̀ wípé àjẹjù nǹkan náà ó ní tó máa ń bá gẹ́gẹ́ bí mo ti máa ń sọ bí èèyàn bá ti ń ṣe nǹkan láṣejù ó ní àwọn ipa burúkú kan tó máa máa kó nínú àgọ́ ara irú onítọ̀hún ẹ wo orú àkòrí pàtàkì tí apẹ̀kẹ́lù lè ní èmi àti àlejò mi cardiovascular disease gẹ́gẹ́ bí àwọn olóyìnbó ti ń sọ ìyẹn àwọn àìsàn àti àwọn àrùn tó máa ń wọ̀yàjà pẹ̀lú ọkàn àti àwọn okùn tó ń gbé ẹ̀jẹ̀ káàkiri ara ìyẹn àwọn veins àwọn arteries capillaries wa ìyẹn àwọn okùn tó ń gbẹ̀jẹ̀ káàkiri ara a dẹ̀ gbọ́ wípé ọ̀gẹ̀dẹ̀ ó dáa láti pagidínà cardiovascular disease ó dáa láti pagidínà irú àwọn àìsàn tó bá fẹ́ wọlé sínú ọkàn ẹ bá mi yànnàná ẹ̀ sí. ẹ ṣe ọ̀gẹ̀dẹ̀ ó jẹ́ èso tí ó dáa fún èèyàn láti máa jẹ. ṣé toró rich in potassium ní àbí báwo. bẹ́ẹ̀ ni torí pé àwọn àǹfààní oríṣiríṣi tó wà nínú ẹ̀ gbogbo àwọn àǹfààní ìkẹdẹ̀rẹ̀ ó ní iṣẹ́ tí ó ń ṣe nínú àgọ́ ara wa ṣe rí ọ̀gẹ̀dẹ̀ yìí tàbá jẹ́ ó ń ṣe ọkàn wa lóore èyí tí a mọ̀ sí heart kò ní téèyàn bá ti ń jẹ kò ní jẹ́ kéèyàn ní ẹ̀jẹ̀ ríru hmm. the high blood pressure tí a mọ̀ sí hypertension so ó máa ń prevent èèyàn láti má ní tí èèyàn bá ti ń jẹ. ìtọ̀ ṣúgà ńkọ́ diabetes. diabetes tí èèyàn bá ń jẹ ọ̀gẹ̀dẹ̀ jù ẹ mọ̀ pé òun náà contain sugar so it's high in sugar so èèyàn gbọ́dọ̀ ẹni tó bá ní àrùn diabetes mellitus kò ń ṣe pé kò ní jẹ but kò gbọ́dọ̀ jẹ jù kò gbọ́dọ̀ jẹ jù so tó bá jẹ jù ó ti ń kọ lẹ́tà sí nǹkan míì tó máa dé bá because tí èèyàn bá ti ní diabetes lára tó bá ní egbò egbò yẹn ò kí ń jiná. bẹ́ẹ̀ni. kò ní jiná ọ̀ǹtì tí ó bá rí àtúnṣe sí tí wọ́n bá ba treat ẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ tó dẹ̀ ń gba àwọn treatment ẹ̀ lójọ̀kan so a rí i pé. ẹ ṣeun ní báyìí ẹ wá jẹ́ ká wọ inú àwọn ìpalára tí àjẹjù ọ̀gẹ̀dẹ̀ tó máa ń ṣokùnfà gan-an bí n bá mu ní bàdà n bá pinnu pé mo fẹ́ mu ní bàdà nísìnyí pé ọ̀gẹ̀dẹ̀ ni mo fẹ́ máa jẹ àárọ̀ ọ̀sán alẹ́ torí pé àwọn dókítà wa ti sọ pé ó dáa ká mọ jèso kí ni nǹkan tí mò ń kọ lẹ́tà sí. ẹ gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ téèyàn bá jẹ́ ju nǹkan tẹ́lẹ̀tẹ́lẹ̀ wàhálà ló máa ń dá sílẹ̀ so tí bá ti jẹ jù ó máa ní heart disease. ìyẹn àìsàn ọkàn. ọkàn èyí tí a mọ̀ sí cardiovascular so èèyàn ò gbọ́dọ̀ máa jẹ jù ní ìwọ̀ntún ìwọ̀nsì ni gbogbo nǹkan ṣó ti yé wa so a gbọ́dọ̀ máa jẹ jù láti lè prevent kéèyàn ò ní ní àwọn àìsàn ọkàn yàtọ̀ sí àìsàn ọkàn ìdáṣẹ́sílẹ̀ ọkàn ìdáṣẹ́sílẹ̀ ọkàn because tí èèyàn bá ti ní heart failure meaning that àwọn veins àwọn okùn tó ń gbé ẹ̀jẹ̀ lọ sínú àgọ́ ara láti inú ọkàn tó bá ti lè dáṣẹ́ sílẹ̀ láàárín ìṣẹ́jú márùn-ún gbogbo Ah, àwọn cell tó wà lára ó máa kú eléyìí dẹ̀ lè fa kéèyàn máa ṣe gángàngàn loss of appetite. kò ní jẹ́ kéèyàn lè jẹun dáadáa. bẹ́ẹ̀ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ẹ ṣeun bẹ́ẹ̀ ti bá wa yànnàná lórí ọ̀gẹ̀dẹ̀ mo lérò pé gbogbo àwọn aráalé ti kọ́ ẹ̀kọ́ nípa ọ̀gẹ̀dẹ̀ ó dáa ká máa jẹ àmọ́ a ò tún gbọ́dọ̀ jẹ gbogbo nǹkan lájẹjù báwọn èèyàn bá fẹ́ kàn sí lórí ìtàkùn ayélujára bó lọ́n ti lè kàn sí. ẹ kàn lọ sórí Facebook wa Dr. Taiwo Emmanuel lórí Facebook wọ́n bá lọ sórí Instagram náà Dr. Taiwo Emmanuel náà ni so ẹ lè béèrè àwọn ìbéèrè àwọn nǹkan tí ò bá yé yín á lè fún yín ní more explanation lórí Instagram àti Facebook wa. ẹ ṣeun gbogbo ìyẹn rálé ibi tá a máa fi àdàgbà ètò ìlera lọ́rọ̀ tòní rọ̀ sí rèé mo lérò wípé ẹ ti kọ́ ẹ̀kọ́ tó pọ̀ lórí ètò tòní gbogbo nǹkan tí àwọn àlejò méjì tí wọ́n ti bá wa sọ ní gbogbo ẹ̀ mo fẹ́ kí a ẹ̀jọ̀ fún ìlera àti àlàáfíà ara wa náà ni ẹ gbé ìpolówó yín wá sí orí ètò ìlera lọ́rọ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní iléeṣẹ́ tó ń po oògùn ìlera nílànà òyìnbó àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń ṣe oògùn ìlera nílànà ìbílẹ̀ tó dẹ̀ ní òǹtẹ̀ ìjọba bẹ́ẹ̀ ni tó ní òǹtẹ̀ ìjọba ẹgbẹ́ wá sórí ètò ìlera lọ́rọ̀ lágbára ọlọ́run àlùbáríkà ọlọ́run ó máa wọ inú iṣẹ́ yín zero eight zero six four zero eight six seven eight nine ni nọ́mbà tẹ máa pè mí sí àti gbogbo ẹ̀yin tẹ ní ìbéèrè kan tẹ fẹ́ bi dókítà ẹ fi ìbéèrè yín ránṣẹ́ sí mi lórí zero eight zero six four zero eight six seven eight nine lórí Facebook Sekinat Ọláìdé Raji lórí Instagram Sekinat Ọláìdé har gbogbo ohun tẹ bá ní ẹ bá mi sọ sì lè kàn sí iléeṣẹ́ Orísun at Orísun TV ni lórí gbogbo social media lórí gbogbo ìtàkùn ayélujára at Orísun TV ni ẹ eh, mo fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ ọmọ mi Ayọ̀mídé tó ṣe ilẹ̀kẹ̀ tẹ́ nílé tì mí àti ọwọ́ mi ó ti ní mọ́mì ẹ gbọ́dọ̀ má lò mo ti lo ilẹ̀kẹ̀ tó ṣe o ẹ ṣe mo gbẹ̀yìn ara létí ti di ọ̀sẹ̀ tó ń bọ̀ Ọlọ́run á dá ẹ̀mí wá sí ó dàbọ̀.